ẹ tún kú déédéé wòyí o nírọ̀lẹ́ yìí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjire mo pè ní káàárọ̀ òjire ẹnìkan ní kóòtù òjire ni kò sí àtọ̀nà méjèèjì yorùbá nìkan ni wọ́n ń kí ra wọn ní káàárọ̀ òjire tó bẹ́ẹ̀ bá sọ kóòtù òjire àpapọ̀ yorùbá ni wọ́n ń pè ní kóòtù ni wọ́n ń papọ̀ tí wọ́n pè ní kóòtù òjire tó kò sí nǹkan tó rọ́ǹgì mẹ́ẹ̀ but mo sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó mú correction yẹn wá ọlọ́run apọ̀yìnlé ẹ̀yin ọmọ yorùbá mo fẹ́ bá wa sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ yorùbá láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́ mi lónìí pẹ̀lú ògo ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sí yín o gbogbo tí jẹ́ ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi àti nàìjíríà àti áfíríkà àti diaspora pẹ̀lú ògo ọlọ́run àní fojúsùn kún ọ̀kankan nínú yín oníwájú ò ní kẹ́yìn ẹlẹ́yìn ò ní síwájú pẹ̀lú ògo ọlọ́run àwa ní fi ẹnìkankan yín àní fi ẹnìkankan yín dájọ́ pé à ń wá òmìnira ńlẹ̀ yorùbá bí ó ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń wá òmìnira fún ilẹ̀ yorùbá pátápátá gbogbo yín lọ́lọ́run ó ṣe dáadáa fún gbogbo yín ní òmìnira yẹn ó ṣèjú ẹ̀ gbogbo yín ní yóò tẹ̀yìn lọ́wọ́ tí yóò tọ̀ tẹ̀yìn lẹ́nu tí yóò bọ̀ sí yín lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́mọlọ́ ṣe máa ṣe nìyẹn àfi àwọn èèyàn tó bá jẹ́ wípé kìíní yẹn gangan òmìnira yẹn gangan òsì ní máìlì wọn tó jẹ́ pé wọ́n kàn fẹ́ fi tọrọ owó wọ́n kàn fẹ́ fi kówó jọ nítorí amọ̀ra wa àwa tá à ń ṣe nítorí owó amọ̀ra wa ẹ pariwo bí ìgbà tí ìfún fẹ́ jáde ní tẹ́mọ̀ dẹ́rùbà àwọn èèyàn láì kó lójú kan náà tẹ́ wà ẹ sì máa dẹ́rùbà àwọn èèyàn tó máa dẹ́rùbà àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ aṣọ sí ẹ jẹ́ aṣọ sí tí ẹ bá tafà sókè tó yí dóborí ó bá yí ọba rí tọrún ó rí o hmm. excuse her excuse ma hmm. ìnira ti dé nílẹ̀ Yorùbá òtítọ́ kan mi pẹ̀lú nàìjíríà ilẹ̀ yorùbá tí mi ń gbé ìnira ti dé ìnira ti dé gan-an mi kàn fẹ́ mú fídíò yìí wá ni gbogbo yín náà lè máa ti rí online kí ọmọbìnrin dé gbé ọmọ ẹ nítorí pé kò sá àtijọ́ àti múnira sí má kọ́ ọmọbìnrin sì gbé ọmọ bíbí inú rẹ̀ kó sì lọ jù sódò àwọn èèyàn wá súré lọ gbé ọmọ yẹn ha òkú kò sí kinní kan kò sí nǹkan kan bọ̀ ẹbí tó tó wà lọ́wọ́ àwọn èèyàn yẹn kò yé mi bí a lè sọ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ ni ò kàwé náà o ẹ tí wọ́n ń béèrè ibo ni ká gbé lọ. gbàtẹ́ ti mọ̀ pé ìyá rẹ̀ wà ń tòsí àwọn kan ó mú ìyá rẹ̀ mọ́lẹ̀ láti máa mú lọ police station àwọn kan dẹ̀ gbọ́mọ yẹn lọ sí ilé ìwòsàn tó bá dìgbà míì ilé the nearest ilé ìwòsàn lè máa gbé ọmọ yẹn lọ kán lè rescue life ẹ̀ kọjá kó tí òfin ní jẹ́ pé gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn àṣedànù ni because ẹ̀yin náà risk life yín lè fi wọnú odò lọ láti lọ gbé ọmọ yẹn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ hùwà ọmọlúàbí ẹ̀ hùwà ẹni tó nítara ẹ̀mí so by the time tẹ́yìn náà tó ti wá ń waste time tẹ́ wá ń béèrè lọ ara yín ibo ní kẹ́ gbé lọ yẹn tẹ́ tún wá ń lọ tẹ́ ẹlẹ́ẹ̀lẹ́ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ ó yẹ ìbílẹ̀ kan ti risky yẹn ẹ máa gbé lọ sí nearest hospital ni mo sọ nítorí ìgbà míì mi ò dá yín lẹ́bi but mo sọ nítorí ìgbà míì ẹ ní láti máa béèrè lọ́wọ́ ara yín pé bò ní ká gbé lọ ẹ ní láti tún wá lọ tẹ́lẹ̀ níbìkan ọlọ́run á wà pẹ̀lú wa pẹ̀lú ògùn ọlọ́run irú aburú yẹn ò ní ṣẹlẹ̀ sọ́mọ wa ẹsikisa hmm. wàláì obìnrin yẹn ti ròpin ni ebi ní jẹ́bẹ̀ ebi àwọn tó bá rí pọ́ngbọ́n wọn kéékèèké lọ wọn lè kẹnu ọ̀rẹ́ sí tó bá pé wọn rí pọ́ngbọ́n wọn kéékèèké pọ̀ wọn ní lè kọ́nu ọ̀rẹ́ sí débi wọn tiẹ̀ fún lówó tí wọn bá ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀kan. Now, tẹ́ ẹ bá lísítì sí ọ tẹ́ ẹ bá lísítì sí ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ gangan gangan ó yẹ kẹ́rù ọlọ́run bà wá ó yẹ ká mọ̀ wípé ibi ni ibi aburú tí ò pa àwa tá a fi gbé ọmọ wa lọ sọnù ọlọ́run ló dùnmọ̀ rẹ̀ jẹ́ pa wá láéláé said you are not me I am not you ntẹ́yìn ẹ̀fin tẹ́yìn lè rò lẹ̀ ẹ̀fin tẹ́yìn ń rò lọ́kàn yẹn lẹ̀ bẹ́yìn sì ń rò yẹn kọ́ lẹ̀ lómi rò ó orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ẹlòmíì ò mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì believe pé tó ń bá gé orí òun yẹn kó mà nínú lọ́rùn òun orí yẹn ò ní fọ́ òun mọ́ bọ́ ibi tọ́lọ́hún ibi tọ́lọ́hún dá òun lágọ̀dẹ nìyẹn so ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká fà á mọ́ra wa lọ́wọ́ bó ṣe rí nìyẹn ibi ló pa tẹ bá lísì sọ́wọ́ ọ̀rọ̀ díẹ̀ mi ìfẹ́ kó gùn jù ni mo ṣe sorry mi fẹ́ mú kì í ṣe pé mi fẹ́ kókó jù mi fẹ́ mú fídíò rẹ̀ wá torí kíní yẹn kì ṣe nǹkan dùnnú mi ì dẹ̀ mọ báwọn àwọn YouTube lè react lórí ẹ̀ so ọmọ yẹn ti kéré jù hmm. ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ni wọ́n béèrè lọ́wọ́ yín wàláì wàláì wàláì wọ́n béèrè lọ́wọ́ yín wọ́n béèrè lọ́wọ́ yín àwọn olórí ẹ̀sìn wa àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àwọn ò tiẹ̀ kí àmọ́ àwọn ń dá léṣẹ́ lè ló ń wọ́n rẹpẹtẹ ni gbogbo àwọn old factory tí wọ́n ti kó gbá wọlé gbogbo ẹ̀ làwọn churches ń rà báyìí wọn tiẹ̀ ní nígbàgbọ́ pé àwọn tiẹ̀ lè ya owó sọ́tọ̀ láti fi roko káwọn tiẹ̀ gbà wá díẹ̀ àní kì í ṣàṣì pé wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n tà fún wa ni káwọn tiẹ̀ gba àwọn ọmọ ìyá wọn kúrò nínú ebi ọpọlọ wọn ò lọ yẹn ọpọlọ bí wọn ó ṣe gun àìmọye jet ó ní gbogbo yín lè wà láyé ńgbà tẹ́nìkan sọ wípé òun àtìyàwó ń gbàdúrà kí kófíìdì ọmọ tọmọ torí pé ẹlikópítà eh, inú inú eh, covid-19 ló ra ẹlikópítà àwọn kẹta ló sọrí jẹ́ẹ̀tì jẹ́ẹ̀tì ni kì í ṣe ẹlikópítà ló ra jẹ́ẹ̀tì ẹ̀kẹta jẹ́ẹ̀tì ẹ dákun ṣé gbogbo àwọn tó wà nínú chọ́ọ̀chì yẹn pátápátá ni wọ́n níṣẹ́ lọ́wọ́ tẹ́bi ò pa kò pọ́síbù lọ́wọ́ ẹni tí kò ní láti gbàfẹ́ lóní tẹ́lẹ̀ tí wọ́n ń gbà fún yín lọ́wọ́ ẹni tí ò ní yẹn náà ẹ̀yin náà máa fi tàwọn kan tí ò ní lọ́rẹ̀ ẹ rí nírìí pé àwọn tí ò ní tán fún yín yẹn wọ́n lè àfọ́ọ̀dì ẹ̀ ni tó dé ọ̀bà rẹ pátápátá bẹ́ẹ̀ fẹ́ forí sọlẹ̀ bí egun sálágbà àdọ́rùn kò ní fi wọ́n náírà lẹ̀ ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n ẹ wò pé àwọn tí ò ní yẹn náà ń gira láti fún yín ni ẹ̀yin náà máa gira láti fún àwọn ènìyàn míì tí ò ní tó àwọn yẹn ẹ rí àwọn èèyàn lẹ́kùn ẹ rí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ yín náà lè ń lọ ìlú òyìnbó ẹ rí tí wọ́n ń fi owó bóyá owó ìdá mẹ́wàá tàbí owó kọ̀ọ̀kan míì tí wọ́n ń dá ní ṣọ́ọ̀ṣì wọn ẹ rí tí wọ́n ń fi ṣe tán bá gbalé lọ́wọ́ ọmọ ìjọ kan wàláì ó gbalé mi fún bóyá ọmọ ìjọ kan jẹ gbèsè owó ilé tí ò níṣẹ́ lọ́mọ wàláhì wọ́n máa bá san lọ chọ́ọ̀chì ẹ̀ bá san lọ ó lè mọ́ dàwọ́ náírà sínú chọ́ọ̀chì wọ́n dẹ̀ máa bá san lọ. Ah, ṣé báwọn èèyàn kan nìyẹn sẹ́ni tí mo bá ń bú àwọn olórí ẹ̀sìn tàbí tí mo bá bú àwọn ẹlẹ́sìn àwọn èèyàn máa bá mi ìrìnà ṣe máa ń rí mi ọ̀dà torí ọlọ́run ojú òní ti wà àní faragbàwẹ̀ tó bá jẹ́ wípé bíi eléyìí bíi Catholic pastor yìí tí fẹ́ fi ẹ jẹ́ kí fi And I want to do something. I want to ask you a question. Is there anybody here today that can give me 5,000 naira? If you could give me 5,000, if you could dash for the Beckhams in 5K, could you just stand on the Please, if you can do that, just come out. Just come to the altar. Please climb up there. God bless you. Thank you very much. If you're sitting here and you know you could give me 5,000 naira, just come out. God bless you. God bless you. I bless you and I ask that God would bless you as well for this show of love in the name of the Father and of the Son and of the Holy Spirit. All right, please just go to the right. All of you just stand that way. God bless you. All right, now if you're in this church and you sincerely, listen to me, you sincerely need 5,000 naira, please just come out. If 5,000 naira would do something for you, you know you need 5K. In fact, this money would change your life. Please just come out. How many are we? Okay, this is what we're gonna do. Those of you with the 5,000 naira, you just pick one person, give her the money, and you go. Just, mommy, Just pick anyone. Just pick. Just pick one person. Yeah, just hold one person and carry the person so you give the person the money. Ẹ dákun, ṣé ẹ rí bàbá yẹn? Ìgbà tó kọ́kọ́ ń béèrè five five thousand. Mo ti ń wò pé àwọn àwọn oúnjẹkújẹ àwọn olè eré àwọn olè eré mo ti ẹ̀tàn wá mo ti ẹ̀tàn wá pítì òun pé òun ọ̀bẹ lórí I want ten people to give me five hundred million ohun tí ẹ bẹ̀rẹ̀ mẹ́yẹn mo rí i pé owó kékeré ló ti bẹ̀rẹ̀ kò tún jí lè blame ẹ̀ much ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu jù lẹ́rí yẹn pé ó wá five five thousand yẹn kò gbà sọ́wọ́ wà nìkan dúró sẹ́gbẹ̀ẹ́ kan ó wá pe àwọn tí ò ní rárá tó jẹ́ five thousand yẹn owó ńlá báyìí ní lójú wọn nìkan jáde wọn wá jáde ó wá nìkan mú wọn kọ̀ọ̀kan káwọn tí wọ́n fẹ́ fóun ní five five thousand yẹn kí wọ́n máa fún àwọn yẹn ṣé ẹ mọ̀ wípé nítorí pé àwọn yẹn tiẹ̀ ti jáde pé àwọn ò ní ṣé pé àwọn tó fún five thousand yẹn ṣé ẹ mọ̀ pé ẹlòmíín bẹ́ẹ̀ tó lè decide ẹni tó wá bá a tó fún five thousand yẹn ó lè gba nọ́mbà ẹ̀ kó gba gbogbo ẹ̀ kọjá ìgbé láti bẹ̀ yóò mọ̀ gbé bùkátà ẹ̀ lọ. ṣe rí àwọn tó ń ṣẹ̀sìn tí ò ṣẹ̀sìn tí ò ṣẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ni the other side ti àwọn mùsùlùmí tẹ bá rí mùsùlùmí mi tó gbọ́ lọ́n gbọ́ tó ń kírun tó ń ṣe gbogbo ẹ̀ torí èmi ò nígbàgbọ́ pé nínú pé ẹnìkan àfà ó gbédè lásán ni kò ní nǹkan kan sí kò ní mínì bọ́ láwọn tó gba ẹ̀sìn yẹn tó sì ṣe ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí anabi muhammed sallallahu alaihi wa sallam ṣe dictate tí wọ́n ń sìn bẹ́ẹ̀ wọ́n pọ̀ dáadáa lọ́kùnrin àti lóbìnrin ṣe àpẹ ọkùnrin ẹni tí mo fi hàn yín yẹn ẹ jẹ́ kí n tó fi ìyá wa kan hàn yín kẹ́ gbọ́n tó sọ lórí ẹ̀sìn mùsùlùmí àti àwa tá à ń practice ẹ̀ muslim yẹn ẹ wò. àwa muslim ilẹ̀ yorùbá our market mo rò pé ẹ rí ẹ ń rí ní orí different platforms bí àwọn èèyàn ti ṣe ń tú hadith bí àwọn èèyàn ti ṣe ń tú quran bí àwọn èèyàn ti ṣe ń sọ̀rọ̀ nípa allah bí àwọn ènìyàn ṣe ń sọ̀rọ̀ nípa anabi eh, eh, muhammad sallallahu alaihi wasallam. sallam sẹ́rí gbogbo ẹnikẹ́ni tó bá ti bú baba oníbaba wọ́n padà bú baba títí títí ẹ̀ tó o bá fi baba oníbaba ṣe yẹ̀yẹ́ wọ́n fi baba tèèyàn ṣe yẹ̀yẹ́ tó o bá rí àléébù baba èèyàn wọ́n rà àléébù títí títí èèyàn sẹ́rí nísìnyìí ẹ̀yin young scholars nítorí tó jẹ́ pé ẹ̀ ń kọwọ́ bọ ìwé ẹ̀sìn oníwèé ẹ̀sìn ẹ̀ ń tu ní ọ̀nà tí ò tẹ́ wọn lọ́rùn kí làwọn náà ṣe àwọn náà kọwọ́ bọ ìwé ẹ̀sìn títí tí yín wọ́n ń tu ní ọ̀nà tí ò tẹ́ yín lọ́rùn how market sára wa ti wá balẹ̀ iṣẹ́ ọlọ́run wo là ń ṣe nínú eléyìí nísìnyìí àbá ń ta ọlọ́run nípa àkùn à ń tọlọ́run nípa àkùn láàárọ̀ yìí ẹnìkan gbé e sókè tí wọ́n ń sọ yìí pé máa yìí tó máa ń tú kùránì àti báíbù kò kí ń ṣe adépọ̀jù o máa tí òun àti adépọ̀jù tí wọ́n jọ ní misunderstanding níbì kan wọ́n sọ wípé anabi is not a prophet wípé nàbí yìí ni but àwọn èèyàn kàn gé ẹ̀rín o wọ́n sì sọ pé wá gbọ́ nǹkan tó sọ o ṣe ti rí nǹkan tí ìjà máa dá kalẹ̀ I think it is good if you allow people to see the beauty of your religion from you and they not decided to come to your religion. Maybe because of the way you dress, because of the way you talk, because of the way you practice it. It has happened to me before. Because of the way you practice it, because of the way you settle things, people now see the beauty. They, they see sense in what you are doing. They can emulate you. They can follow you. But ẹ̀yin àfáà wa, ẹ believe in talking. can pull àwọn èèyàn down. What are the people doing to you today? They are pulling you down ẹ sọ pé ẹnìkan ò lè pull ẹ̀sìn Islam down but ẹ go to different pages and hear what they are saying about you people Every week, wípé tó bá sọ pé bùyàn kí lọ mọ̀ to bà lẹ́nu ẹni tó fẹ́ bú. ẹ dákun èèyàn mi ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ síbẹ̀rẹ̀ yín mẹ́kà lẹ́nu alájà yẹn ṣé kúra àlùkùránì sọ pé ẹ má bu ọlọ́run ẹnikẹ́ni káwọn náà máa bàbà bu ọlọ́run yìí ẹ wo ń tẹ́ ẹ wá sọ ọ̀rọ̀ muslim dà níwájú gbogbo àwọn ẹlẹ́sìn yòókù kò sẹ́ni tí yọnu sáwọn mùsùlùmí tẹ́lẹ̀ àwọn ẹlẹ́sìn àbáráyé ìta sí wọn àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ìta sí wọn ẹ̀ẹ́dẹ̀ ṣàṣejù títí títí títí títí tó fi di pé àwọn méjèèjì wá fèsì yín báyìí gbogbo tí òye wọn ó gbọ́ tó ń bẹnu àwọn nǹkan kan pọ̀ nínú kùránì bẹ́ẹ̀ náà ló wà nínú báìbù tí ò tẹ́mọ̀ aráyé ò gbọdọ̀ gbọ́ tí ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá sọ fún wa á sàkúrò nínú ẹ̀sìn yẹn. ẹ wá jẹ́ kí àwọn èèyàn máa sọ ẹ máa sọ pé àwọn yẹn àwọn tó ń sọ yẹn àwọn aláìlẹ́sìn ni wíwárà inú àlùkùránì yín gangan gangan ni wọ́n ti ń kà kí ló wá nínú àlùkùránì yín sáwọn ni wọ́n kọ́ síbẹ̀ ni sáwọn ni wọ́n kọ síbẹ̀ nítorí for God's sake ó dífá fún ìyá mi kan tó pè mí lẹ́nu ah yorùbá yorùbá ń ronú o gbogbo ìgbà tí n bá máa padà wá sí ayé mi yorùbá ni màá jẹ tọ́lọ́wọ́n bá ti ń dá mi yorùbá kó dá mi lẹ́ran kó sínú gbó ó pè mí torí mi ò mọ the extent táwọn èèyàn kan hate yorùbá ní sẹ́yìn àwa yorùbá láàdá àwọn yorùbá ọ̀dà lẹ́nu ọmọ yorùbá ìtumọ̀ ọ ti sọ pé bàbá ẹ̀ ọ̀dà ìyá ẹ̀ ọ̀dà nìyẹn that is simple meaning bí àwọn kọ̀ọ̀kan ò ṣe dáa nínú ọmọ yorùbá bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan dáa nínú ọmọ Ìgbò bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan dáa nínú ọmọ haúsá so kí wàá ní eh, paramita wo lè fi gauge. ẹ̀ tẹ̀sí tó fi jẹ́ pé ti àwa Yorùbá ló pọ̀ jù tẹ̀sí tí Yorùbá fi bìlí pé ti Yorùbá ló pọ̀ jù Yorùbá ní ìfẹ́ ríyàn Yorùbá ní ọ̀fẹ́ kínní kan tí àwọn Yorùbá bá ya èèyàn kéèyàn ẹ̀sìn kìrìsìtẹ́nì ò ní rí ìdíjókòó nílẹ̀ Yorùbá tí àwọn kìrìsìtẹ́nì Yorùbá bá ya ìyàkuyà ẹ̀sìn mùsùlùmí ò ní ráyè jókòó nílẹ̀ Yorùbá torí wọn ó kọ́ tọ́tálẹ̀ síbi ara àwọn kọ́ọ̀tì náà ti kọ̀ náà China ò bá nà ọ́ China ló ń soríire jù lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sísà Amẹ́ríkà gan ti wà ní section tó bá wu ọgbọ́n tó bá wu ọmọ gbọ́ gbogbo nǹkan tí kì í léwó lamẹ́ríkà ìgbà tí mo kọ́kọ́ lọ Amẹ́ríkà ẹni tí mo lọ bá ẹni tí mo lọ bá ó sọ fún mi ó fi àwọn nǹkan kan hàn mí nínú fíríjì wọn wípé for the last fifteen years iye táwọn ń rà làwọn ń rà kò lé ẹnu ìgbà tí èmi lọ amẹ́ríkà yẹn láàrin bí oṣù mẹ́ta yẹn ok kí n sọ pé bí oṣù kan mo lò ní ọ̀dọ̀ ọmọ mi prices nǹkan tá à ń lọ rà ó ń change prices yẹn ń change prices prices àwọn nǹkan mi wà tó change lẹ́ẹ̀mejì láàrin bí oṣù kan tí mo lò mẹ́ẹ̀ torí iye tá a rà last one n kọ́ la wá rà ní ní ní this one iye tá a wá rà ní the last one òun kọ́ la wá rà ní the that was the last one tawara yìí so recession ti dé by everybody but ní everywhere ẹ mọ̀ parọ́ sọ́ra ẹ mọ̀ jẹ́ parọ́ sọ́ra wa jẹ́ recession ti bá Amẹ́ríkà tó bá wọ ọgbọ́n wọ́n tó bá ọ̀rọ̀ abúmi obúmi mi sọ pé ẹ̀rí rí jẹ́ ń bẹ̀ mi sọ pé ẹ̀rí mú ń bẹ̀ mi sọ pé ẹ̀rí sẹ́ ń bẹ̀ mi sọ pé ẹ̀rí náà ẹ̀rí ló ń bẹ̀ ṣùgbọ́n recession ti débẹ̀ náà pẹ̀lú tá à ń gbọ́ àti tá à ń rí ẹ̀fìyẹ́ rẹ̀ bẹ̀yẹn ẹ̀yin ọmọ yorùbá yorùbá sọ pé tẹnitẹni tèkísà ní tààtàn ó máa àwọn ọlọ́pọlọ yorùbá kan bá mi sọ̀rọ̀ ní òní mi ò rírú ẹ̀ rí wàláì mi ò rírú ẹ̀ wàláì mi ò rírú ẹ̀ wàláì mi ò rírú ẹ̀ ah mi ìrònú sí tí obìnrin yẹn sọ rí ó dẹ̀ wá yà mí lẹ́nu pé ah kí ló tí mi ò ronú débẹ̀ yẹn látijọ́ tèmi náà ti solisiti fún ìrẹ́pọ̀ Yorùbá àti pé tí mo ti ń jà lórí pé ẹ̀sìn kan ò jẹ́ ẹ̀sìn kan lọ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ẹ̀yin bàbá mi ẹ bá mi gbọ́ ní tí wọ́n máa yẹn sọ. bàbá kan kọ́kọ́ ń sọ̀rọ̀ gbogbo bàbá múra rí àwọn pípò yìí fi gba yorùbá dànù lọ́wọ́ wọn. bàbá ẹ má jẹ́ kí n kàn mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n kí n tí ẹ tó jẹ́ mùsùlùmí kí ni kí jẹ́ kìrìsìtẹ́nì yorùbá lè ní. ilé yorùbá la fún ìsọlẹ̀ sí nígbà tí a ṣe àìdúró ìdí ni a tó mọ̀ pé ìgbàlódé ìgbàlódé nígbà ìgbà ìgbàwọ́ àgbà kan níta ni pé kò wá sí bí wọ́n ṣe lè ṣèṣin wọn tó nítorí òní gbà mí sí ìwọ̀n ní ọmọ ìyá àwọn ìlàjò jẹ́ ìgbìmọ̀ ọkùnrin ní ṣíṣe ṣíṣe láti ló ti wà bẹ́ẹ̀. Ẹ bá gbọ́ bí àdúró rẹ̀ láti ta títí sí ọmọ ẹ̀rí ọmọ ẹ̀rí ọmọ ẹ̀rí ẹ̀rí wọ́n gbà dáadáa rẹ̀. Ọ̀rẹ́ bàbá mi kí ni wọ́n gbọ́ ni wípé ọ̀la jẹ́ ká kọ̀ máa fẹnu ní ẹ̀yà máa gbẹ́nu ọ̀gá àwọn pípọ̀ yẹn wọ́n sọ́ọ̀dì èsì yẹn gan wọ́n lè pa ìdí ààrẹ lọ́nà tí wọ́n sì wọn máa gbọ́sà náà wọ́n máa gbọ́sà náà máa lè kù. ẹ jẹ́ kí a gbé kí ọ̀kan lè ká àwọn yorùbá oníṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ káwọn náà kọ́ skul náà kọ́ skul náà.

je dis, quand on nous, quand on a do fidèle, quand on a aidé la qualifiée, on dit, on fait des débats dans les chéris. Voilà, les livres, on fait des débats dans ọkọ̀ kìrìsìtẹ́nì skul ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ méjìdé ni ọ̀pọ̀ àwọn ọmọ mi gẹ́gẹ́ bàbá yẹn ṣe ní pé tó bá ṣe díẹ̀ tó bá tó ṣe jẹnẹrẹ́ṣọ̀ ara ìlú tó bá wà ní ìṣẹ̀lẹ̀ tó ṣe kíkà ìpínlẹ̀ ẹ̀ẹ́ foundation ọjà fún bàbá mi ọjà fún tí a bá rí ẹni tó bá inú ìdè ṣùgbọ́n nǹkan tí mi bá èmi máa fi sọ́kọ́ ti bẹ̀rẹ̀ ìtẹ̀ ìjàsílẹ̀ tó wọ́n pẹ́ ọwọ́ àwọn tó lè pè. ṣé ti rí ìgbà tí ìgbàgbọ́ ìgbà tó lè wọ́n ti tẹ̀ ìgbà àbí ètùtù. àmì ìgbà ìgbà wọn máa ń ronú lórí àdìgbò ẹ̀wọ̀n ikọ̀ mi bàjẹ́. kí wọ́n gbà kí ìlú kan ló ń lá ilé kan kí wọ́n bá pa ìlú kan rẹ̀. bàbá mi àti àṣà ṣe tiwa ẹ káwọn náà dá tiwa sílẹ̀ wọ́n ṣe ìjà ọkọ́ ìbọn àtàkà mi. mo máa wá mo máa sórí. ọjọ́ ìṣiṣẹ́ mi ló ń ta. mo fẹ́ bá mi sọ mo máa lu orí program kan tí mo lè mo lè mo lè máa jẹ kó kọ̀ ní ọ̀fẹ́. ẹ má jẹ kó kọ̀. ẹ má jẹ kó kọ̀ ní ọ̀fẹ́. ẹ má jẹ kó kọ̀ ní ọ̀fẹ́. ẹ má jẹ kí ẹ rárá. kí mo fi lè wọ́n mú un ní mo lè tún wàhálà ẹ̀ ẹ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ nìjíríà yìí ṣe eré kò sí kò sí fẹ́ bẹ́ẹ̀. kò sí fẹ́ débẹ̀ ká àwọn aṣojú wọn because bàbá yẹn ní orí ọgbọ́n yẹn ti bàbá yẹn sọ tó bá máa di another fifteen years sísè thirty years sísè kò sí ìkọ̀kọ̀ mọ́ àwọn ọmọ ọjọ́ kí wọ́n nísè àti mọ́ṣọ́ wọn máa ń ní tìwọ́n lójú àti ṣe tí ó ṣe pé wọ́n tìwọ́n lójú aṣọ òbí kéékèèké àti ìṣòro wọn kéré kò sí ìrìnsà ẹgbẹ́ káà náà kọ́ school kòfíìnì ọmọ ọkọ àwọn ọmọ ní tradition wa ọmọ ọkọ wọn ní ọmọ yẹn sí school ọmọ fìdí ní yorùbá ọmọ mọ̀tẹ̀ mọ́nà lóko ìbò náà sì ṣùgbọ́n tí a kúndé sí ọ̀sẹ̀ ìbò lóde yorùbá bẹ̀ àwọn àwọn ní èdè yorùbá tó ti yé fa òfin náà bẹ̀rẹ̀ wọn náà wà lè tì í náà náà ìdílé ìgbọ́ ìdílé ìgbọ́ bí nǹkan tí wọn lè ṣe pẹ̀lú lọ sí sọ ìpẹ̀rẹ̀ sórí ìmọ̀ pé tí a bá sọ síta náà á rí àwọn èèyàn tí ó dìde báyà sọ síta á rí àwọn èèyàn tí ó dìde àti ẹni pẹ̀lú pẹ̀lú ẹni sórí ogún gbẹgbẹrẹ ni bẹ́ẹ̀ ẹni kan ò sì gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni sọ orí gbọ́dọ̀ sọ ìta ìlú náà kì í ṣe tí ìlú ẹ̀rọ bá wúlò bẹ̀rẹ̀ láyé ó kọ́ Ṣé bàtà tó kò social media káwa ara wa jẹ́ ẹ̀sìn kan ẹ̀sọ́ nìkan nígbà ẹ̀sọ́ nìkan nígbà tó wọ́n wọ̀. Bàtà náà bá dá tiwa sílé pé kò bá gba ọ̀dà síwà náà pé gbèrè wọn wọ́n táwọn náà kú jọ mọ́tò. Káwa náà ká sí tiwa sílẹ̀ náà wọ àwọn ọlọ́ngọ́ ọ̀fẹ́. Àwọn ọ̀hún tó ń ṣe tó wọ̀ tó ń wú àwọn kì í bẹ̀rẹ̀. Ìyẹn ni tó bá máa di àsìkò kan sọ yẹn bó ti wá pọ̀ jù wá lọ at least èdè ni a ṣì wà ń bẹ̀ àṣà ni a ṣì wà ń bẹ̀ iṣẹ́ ni a dẹ̀ ṣì wà ń bẹ̀ ààrẹ ní bí wọn pẹ́ níjọ́ mẹ́jọ ká máa pè wọ́n kó wá fún wọn lórúkọ náà wọ́n máa ṣe ìdáṣe ìṣèṣe wọn lórúkọ ìṣe wọn náà. à ń pè wọ́n fúnra afẹ́ síbi lágbára síbi alẹ́ tuntun òun ló fún wọn lágbára kọ́bí lóòótọ́ òjẹ́ bàbá rẹ̀ lórí kan bá kú wa ni wọ́n wá bá wa ṣàdúrà. wọ́n á ní kó má bá wa ṣàdúrà sí èèyàn tó jẹ́ pé òun bá fúnra rẹ̀ tó bá kú ọlọ́run òní gbà alẹ́ òun lọ ṣàdúrà sí ẹni tó kọ́ lẹ̀ jẹ́ ẹni tó lẹ̀ kú bọ́ lè mọ́ jù lọ. ee tó bá ìlú fún wa pé sọyìn ọlọ́run nìkan lọ mẹ́rin. èdè owó ìyá ìgbàgbé owó èyí lárúbáwá tá a fẹ́ sọ bẹ́ẹ̀. ẹ̀ẹ́dẹ̀ àwọn jù báwọn kiri máa sọ Rather, we did not allow one chance to do to our education. So there's only two which people the Christians for me. Captain also need to shut the one the time of it to one by our opponents and themselves do not to ship for shut the one of them. Chọ́kọ́ adé bi tó ti wípé ilé ẹ̀ máa para ayé tẹ̀ láti fi kí nípa ìdí rẹ̀ ayé lórí ẹ̀ chọ́kọ́ adé rẹ̀. Ìwé náà ni wọ́n tún ṣètò wọ́n dìtìjú fún rẹ̀ ìdúró ìdúró ìdúró gbọ́dọ̀ ló kọ́ kọ́ èyí tó dé kọ́lọ̀ yìí dá bàbá ìdúró náà lè dá títí sọ náà ló dá gbogbo ẹ̀. ṣé bẹ́ẹ̀ máa bẹ gbogbo ẹgbẹ́ ìlú èèyàn kan sọ́jà rẹ̀ ò kárí. láàrin ojú bèèrè nígbà táwọn ará ìlú kan gbàgbé orúkọ ìlú náà tó bẹ̀rẹ̀ sí ní kọ́lé tó láwọn kọ́lé lọ bá náà lókè àwọn kan wọ́n ti ọlọ́ọ̀fọ́ lọ ọlọ́kọ́lé rẹ̀ lókè náà tó débi kan náà ń dèbè ra rú wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nítorí wọ́n ti wọ́n ti máa pè ní àbí máa ṣẹ̀dẹ̀ sí owó ọjà máa ṣẹ̀dẹ̀ bí kú ara sábì fásitì ẹ̀sìn wọ́n wá kọ́ ní ìrẹ̀ta wọ́n wá kọ́ wọ́n ní ọmọ ìyẹn dé dájú ọmọ òde dé wọn wọ́n kò ti kọ́ wọn gbé bí ara wọn ilé ìṣe ìtọ̀ ìṣe àwọn gbòkù kan gbọ́ ọ̀tọ̀ sọ àwọn gbòkù kan gbọ́ ọ̀tọ̀ àwọn gbòkù kan gbọ́ sí bébí wọn ṣe dàrú rẹ̀ wọn ló dàrú ṣe àtijọ́ ọkọ̀ gbogbo ayé tí ó ní ọlọ́run lára kì í ṣòro ló dá gbogbo wa nìyẹn kì í ṣòwò ló dá òkè àtìlẹ yìí kì í ṣòwò ló dá gbogbo nǹkan yìí gbogbo àwọn táǹpariwo àwọn afá àwọn ìpínlẹ̀ ló táǹpariwo táǹkọ̀dọ́nù fẹ́ ṣàkóso iṣẹ́ náà là ń kọ̀dọ́nù. èwo ni a lè dá ìgbàlá ní ọba para wa àlejò wa tó bá kọ́ náà bá pa tó bá wù tó bá fẹ́ fi ṣe mọ̀ ní lórí ìgbàlá tó jí ẹ padà. èyí ló ń gbàlá lè ṣe ilé ẹgbẹ́ tó ti mú sọ́ọ̀lù yìí táwọn ọ̀rẹ́ àti ọ̀gá nàìjíríà ẹni ọmọ tó wà bẹ́ẹ̀ ni tó lè tó lè sọ nílẹ̀ àgbáyé. ìwọ ìwọ ìwọ ya lè ṣe pẹ̀lú gbogbo bá ṣe wá dídí ní wọlé tí ó bá wá pọ̀ láàrin wọ́n yà tó ìwọ ya lè wá bí káwọn fún akọmọdé ẹgbẹ́ tó máa ń ṣe lẹ́sìn ní owó ìṣọ̀nà ìyá mi wọ́n ṣe bá òrìṣà òfin dídá wọ̀ nìyẹn àdúrà fẹ́ gba yorùbá nìṣẹ́. sọ́wọ́ nìyẹn lórí ìwọ̀n ní tóbi ìwọ̀n ní ìwọ̀n àgbà kò fi rí ìwọ̀n wa tẹ̀ rárá bí ìsìnyà ní àfihàn àwọn oúnjẹ wa kì í àpọ̀lọ̀ òyìnbó àwọn tó ń lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn sáájú ìwé ìbò yìí àwọn ni àwọn ni àwọn ni. àwọn táwọn gbóyè àwọn ṣáájú rẹ̀ tó gbóyè ní tọ́kì. kí ló kọ kò sẹ́yìn tó sọ pé ẹ̀kọ́ pé ìgbẹ́bẹ̀rẹ̀ ọ̀tọ̀ gbọ́bẹ̀rẹ̀ ọ̀tọ̀ wọn pè láyé àti ẹ̀rì rẹ̀. ṣé israẹli tẹ̀lé pẹ̀lú kan wà tó ń ṣe kìrìsìtẹ́nì ni kí ló kọ israẹli ṣé israẹli gbọmọ sọ́dọ̀ kìrìsìtẹ́nì ọ̀rọ̀ bí a bá ṣe wúrò pẹ̀ láyé bíbí pẹ̀lú fún mi wọ́n wọ́n wọ́n ti ṣe fún mi àdìgbẹ́lẹ̀ ọ̀rọ̀ àṣọ. Bàbá bàbá pásítọ̀ rẹ̀ you you can you say it's Africa o so obìnrin obìnrin arúgbà tó ń fìjì ó lè dìbò bí àwùjọ òun fún àwọn èèyàn tó bá lè fún ẹni four thousand dollars náírà náírà ojú ọ̀rọ̀ àti ìgbàlódé náírà àwọn èèyàn lè dìbò wọ́n lè dìbò wọ́n lè lọ́wọ́ wọ́n lè jáde wọ́n lè kó wọn wá síta wọ́n lè jáde síta lè fẹ́ bí lè dìbò lè fẹ́ bí wọ́n ṣàkóso èmi èmi jí mi jẹ lóyè ẹni mo ní five thousand lè ṣe nǹkan fúnra nínú àwọn tá a wà ní ìjọba pé kò ní owó kò bá bẹ́ẹ̀ lọ ní géèjì bí ẹni wọ́n ṣe ní ẹ̀ oníkan jẹ́ kí ní ọlọ́run ìjẹ lóyè o àwọn èèyàn lè wọ́n bẹ́ẹ̀ àwọn àpọ̀ èèyàn sì gbẹ́ni wọ́n ní kan jẹ́ kí àwọn tó ń bọ̀ ọmọ náà pọ̀ tó bọ̀ wọ́n ní. ẹ̀rọ ìwé ìkọ́nà fún àwọn ọmọ kò tó tó ọmọ ilé ìgbọ̀n kìrìtọ́rìtì ni o. ẹ wò bàbá sọ́dún tí bàbá rẹ̀ ṣe àwọn tó jáde ní five thousand rẹ̀ wọ́n tún lè tó bá parí sáfíìsì kan wọ́n tún lè kọ̀ǹtàkì àwọn tó fún lóúnjẹ pé wọ́n á rí mi ìlú àbí gba nọ́mbà wọ́n tún ṣe nǹkan mi fún abẹ́rẹ́ ìrẹ́pẹ̀ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìbímọ. Ilé dé àgbàfẹ́ láyé àgbà àbúrò mi tó tẹ̀lé mi. Mùsùlùmí ni wọ́n tó ń délé ní ọkùnrin five and six ló ní àti five and six tẹ́ni dé bá ti dé báyìí àwọn ọmọ àwọn lọ sọ́dọ̀ pípọ̀ omi àwọn ń lọ ọmọ ọmọ ọmọ bá ṣe lè yà. ó ṣe é kó ní ìwé mọ̀ ọmọ ọmọ bá ṣe lè yà. ó ṣe é kó ní ìwé rẹ̀. àwọn adájọ́ ni àwọn kan náà bàjẹ́ dájú lábẹ́ta náà ṣé ọmọ àwọn bìnrin ni ṣé ọmọ rí ni ṣé ọmọ bẹ́ẹ̀ ni ọ̀dà nílé ni lọ́wọ́ àtúwò yẹn dájú bí ó ní. Ìgbàlódé ìwà ṣọ̀gbọ̀n máa ọgbẹ́ náà máa agbárí òdì náà wọ́n máa tuntun tuntun síra. Ibi tó ti mú ẹjọ́ wọn ló èsì ẹ̀rì ṣe wọn ìyá ìgbẹ́ wọn lè tù. Ibi tó ti mú wọn tẹ́tẹ́ àti ìgbàgbọ́ bí wọn tòun sì wé ẹ̀rí yẹn tú. Ẹ̀gbẹ́nu ọgbọ́n wọn bẹ̀. Wọ́n sọ. Ẹ fọ́nà ìgbà yẹn jọ, ohun tá a lè ṣe nìyẹn. Então, agora, eu posso não colocar aquele pão nisso mesmo. Pelo amor de Deus, que os eu não se estão discutindo dessa forma, não, que já está aqui acompanhando. Esse eu não continuar. Secretário continuar. Vamos talvez no problema, no início, se não for algo da discussão. Vamos levar aqui de nosso primeiro lugar. ìṣẹ́jú mélòó kó tó rí agbígbé tó ká tó di jókòó tó dì ní sùn gbogbo aspect káàkiri káwọn náà yóò fi education education náà kó fi tó ṣùgbọ́n kó má fi ṣe ṣe sílẹ̀ lórí ọ̀rọ̀ ní ìdílé ìjọba báyìí àárín epo lẹ́nu dáwọ́ lẹ́wọ̀n ojú rẹ̀ gbogbo àwọn ọmọ yìí lọ dáwọ́ lẹ́wọ̀n ọ̀rọ̀ ní ṣìṣọ́. bàbá wa Àyìnlá Ọmọwúrà ó ní ẹni wó ní gbèsè tó jẹ bàbá ẹ lówó bí yóò sọ́ra rẹ̀ ààrẹ ni bàbá ẹ jẹ lówó ibi tó bá ti ń wẹ́ni tó jẹ bàbá àti ẹ lówó lọ ó padà pàdé ẹni tó jẹ ìyá ẹ ẹni tí ìyá ẹ jẹ lówó tàbí ẹni tí bàbá ẹ padà jẹ lówó ṣẹ́rí gbogbo tẹ̀ pé gbogbo nǹkan tí ó bá yìí sọ yìí ẹ̀pọ̀ yẹ kí ló máa bí mi ní gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n àlùkùránì ti sọ pé ẹ má bu ọlọ́run wọn bẹ́ẹ̀ bá bú ọlọ́run wọn wọ́n á bú ọlọ́run tìyín náà ọlọ́run kan jọ ọlọ́run kan lọ kò sí tó lè sọ tó lè bí mi nú kò sí tó lè sọ sí mùsùlùmí tó lè bí mi nú torí mo mọ̀ pé mùsùlùmí ń sọ tán tẹ́ni ẹ̀ ọdọọdún tá a bá tó bọ́ nínú wàhálà yẹn tá a tó mọ̀ wípé nǹkan kan la kọ́ ń jẹ́ ká tó jẹ́ mùsùlùmí ọlọ́run ọmọ ọdún táwọn bàbá wa kan ti lò láyé kí wọ́n tó wá di mùsùlùmí kí wọ́n tó mẹ́sìn yẹn dé so àwọn bàbá wa tí wọ́n tí wọ́n wà láyé kó tó di pé ẹ̀sìn islam àti bí ẹ̀sìn mùsùlùmí dé ẹ dákun torí ọlọ́run kọ́ ẹ̀sán mo fẹ́ béèrè ṣé wọn kì í sọmọ lórúkọ ṣé àwọn bàbá wa yẹn wọn kì í sìnkú ara wọn tán bá kú gbàrà ok àwọn ọmọ tán wá sọ lórúkọ tàbí òkú tí wọ́n sin kí ni àrídájú pé ọlọ́run ò gbà lọ́wọ́ wọn bí wọ́n ṣe ṣe ẹ má jẹ́ àhúwò pònú o ẹ jọ torí ọlọ́run ẹ má jẹ́ káhúwò pònú ọlọ́run mọ ríṣẹ́ tó fi dá èdè àìmọye sílẹ̀ bàbá wa Wándé Abímbọ́lá bàbá wa Yẹmí Ẹlẹ́bùbọn bàbá wa Èṣù Lékè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí mélòó mo fẹ́ kà á tẹ jẹ́ traditionalist ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ báyìí mo sì mọ̀ pé àwọn èèyàn kan wà pàápàá jùlọ ní diaspora tán máa ń pè mí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ mo mọ̀ pé kò sí nǹkan tí wọ́n lè contribute lórí kí èdè ọmọ Yorùbá èdè àti àṣà ọmọ Yorùbá máa parun ẹ dákun ẹ là mí lóye bó o là ṣe lè bẹ̀rẹ̀ kiri ẹ mọ̀ fi mi front ẹ jẹ́ àwọn àǹtẹ́ tá a fi front èmi náà dàwó sínú kóló yẹn pẹ̀lú ògo ọlọ́run màá dá owó sínú kóló yẹn ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ bóyá lórí kínní náà bóyá àwọn tán bá ní interest bóyá wọn á sọ wọn á bá mi sọ̀rọ̀ lórí whatsapp ni voice message but ó ti máa ń pọ̀jù ńgbà míì téèyàn bá pè mí sórí téèyàn bá send voice message sí mi tó mọ̀ pé ó wà very very important ẹ dákun torí ọlọ́run ẹ pè mí ẹ sọ fún mi pé àmì sátọ kiri ẹ lọ wọlé sí fọkẹrin mo sẹ́ẹ̀dì kankan tó wà very very important síbẹ̀ máa lọ wò yẹn because as at the time tí màmá ni mo fẹ́ wọrí whatsapp mo lè bá àbò fún one thousand nine hundred and ninety nine ló máa mọ lórí kínní but nígbà tí ẹ bá open ẹ rí i pé ó ti kọjá three thousand mélòó ni mo á fẹ́ kà ṣé mo fẹ́ list sí gbogbo three thousand yẹn àbí kí n ka three thousand délẹ̀ lè dé ṣé màá ṣiṣẹ́ kankan mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run lórí ọ̀rọ̀ tó wà lẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ yorùbá tó ní stress ní o bá ṣe bẹ̀rẹ̀ ẹ là mí lóye mo rẹ́dì láti jọ ẹ má rí ní pé sokoti orí sokoti ti fi ìrètí wá ṣe bí obìnrin bìnrin obìnrin bìnrin ló là wá lóye yìí kí ọlọ́run lílùbáyọ̀ bá kọ́ bá mi jẹ́ kí wọ́n ní àlùbáríkà kí woman yìí kó jèrè ọmọ ẹ̀ ẹni pé kò yọ ọmọ ẹ̀ sílẹ̀ ó ní ọmọ wa kí ló burú nínú kí a ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa kọ́ nípa Ifá àti ìṣẹ̀ṣe wa kí ló burú bẹ́ẹ̀ tí gọ́fìmẹ̀ntì ò bá gbà láti ṣe a lè sí a lè sí private school káti ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ kì í ṣe pé dandan ẹ̀kan náà la máa ṣe bọ́jẹ́ òkè o méjì kan la kọ́kọ́ ní Ìbàdàn méjì kankan lakọ́ nílọ́yọ̀ tàbí méjì kankan lakọ́ nílòǹdó méjì kankan lakọ́ nílẹ́kọ̀ọ́ méjì kankan lakọ́ ní lógún o ká máa ṣe bẹ́yẹn díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ bíjọba ò bá gbà wọ́n á gbà láti rẹ́gísítà skul fún wa skul la fẹ́ rẹ́gísítà kì í ṣe skul tí wọ́n ti fẹ́ máa pààyàn la fẹ́ rẹ́gísítà so gọ́fìmẹ̀ntì ò lè sọ pé orí àwọn yìí kan mọ́ gbà wọn ò lè sọ pé orí àwọn yìí kan mọ́ gbà registration yẹn torí pé tírú ẹ̀ bá tiẹ̀ wáyé gbogbo ìyà táwọn traditionalist wa ń jẹ lọ́dọ̀ àwọn ìjọba yìí á á á á kúrò àti ìdúpẹ́ lọ́wọ́ àwọn gọ́fúmẹ́ntì kọ̀ọ̀kan àwọn gọ́fúnà kọ̀ọ̀kan irú gọ́fúnà Èkó irú gọ́fúnà gọ́fúnà ẹ̀yẹ́kìm gọ́fúnà Ọ̀ṣun àti tọ̀yọ́ tó jẹ́ pé wọ́n ní àwọn nǹkan ṣàǹbáyé wa kan tí wọ́n ń gbé lárugẹ táwọn èèyàn wà from everywhere àwọn tí wọ́n tún wá fi ọdún ìṣẹ̀ṣe lélẹ̀ fáwọn ọmọ yorùbá a ẹ̀ ní parun o gbogbo ẹ̀yin gọ́fúnà yẹn ẹ̀ ní parun o nílẹ̀ yorùbá ẹ̀ ní parun láéláé ọdún ìṣẹ̀ṣe tẹ́ introduce yẹn a ṣe bí gọ́ọ̀mẹ̀ntì láti máa fóòtì nǹkan kan fáwọn náà àjọ sanwó orí nìna ó ní àwa mùsùlùmí sanwó orí kìrìsìtẹ́nì sanwó orí àwọn oníṣẹ̀ṣe sanwó orí gbogbo tá à ń ṣe náà ń ṣe náà ẹ nígbà tẹ bá kó ninety billion tiwa àbí two hundred billion ni tẹ kó fáwọn mùsùlùmí láti lọ mẹ́kà tí kì í ṣe iṣẹ́ yìí tó jẹ́ pé ọlọ́run gan ò pọ́n ní dandan ọlọ́run sọ pé ìwọ tó o bá lówó tó o bá lágbára ẹ̀ kó o lọ ẹlòmíì ò lọ yàwó ni ìyàwó rẹ̀ ó máa tọrọ yẹ bí ó máa pa ìyàwó ẹ̀ káàkiri wọ́n máa bá yàwó ẹ̀sùn káàkiri nígbà tí òrówó ti jẹun kó tó dé irú irú ẹ̀sìn wo lẹ ń ṣe lórí ayẹ ẹ̀sìn burúkú wo lẹ ń ṣe lórí ayẹ ṣe ó dijọ́ tí àwa Yorùbá máa bá mọ̀ pé tẹnitẹni tìkísà ń ta àtàn látó lè bọ́ lọ́wọ́ àdánwò ayé tó bá ti jẹ́ wípé tàwọn àwọn kìnìún náà ni àwọn kìnìún porúkọ ẹ̀ àwọn òyìnbó yìí náà ni wọ́n máa túwàjẹ túwàjẹ túwàjẹ túwàjẹ tó bá yá èdè wa ó sink àṣà wa ó sink tá a lè gbọ́ mọ́ pẹ̀lú ibi tá à ń bá a lọ yìí àwa ni ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ orí burúkú yẹn àwọn bàbá wa ń sọ ọmọ ló kọ kí ẹ̀sìn méjèèjì tó dé àwọn bàbá wa ń ṣègbéyàwó fọmọ kí ẹ̀sìn méjèèjì tó dé àwọn bàbá wa ń sìnkú àgbà káwọn ẹ̀sìn méjèèjì tó dé nǹkan kan náà ń sọ tí wọ́n fi ń sìn wọ́n bàkan ni wọ́n ń sọ ẹ ká padà síbẹ̀ ẹ má jẹ́ kí wọ́n rí rí pé tá a bá bímọ ó dìgbà tá a bá lọ pé àáfàá kó wá bá a sọmọ wa ló kọ́ wàláì kò sí tó sọ pé tí n bá gbé ọmọ mi ń jọkẹjọ n bá sọ pé orúkọ báyìí lọ́mọ jẹ́ tí mo sọ sí létí kò sí tó sọ pé ọlọ́run nígbà lọ́mi mi ò nídìí àti wá anybody tí mo dùn mọ̀ mẹ́rin nínú tínú èmi náà dùn ìyá ìwọ mú kọ tẹwá èmi náà kí mo rúkọ tèmi náà tá a dẹ̀ papọ̀ tá a dẹ̀ sọ́sọ́ ọmọ yẹn létí tí wọ́n dẹ́ ń pè bẹ́ẹ̀ kò sí ìyá láyà kò sí nǹkan kan tó lè sọ pé kò ní pé pé kò ní rí àlùjá náà àbí ṣé bàbá tiyín ló ń pín náà ni bàbá yín ló ń pé àlùjá náà bàbá yín ló ń pé náà tẹ́yìn kan fi gba ẹ̀sìn tẹ́yìn fi kan fi gba ẹ̀sìn nígbà wíìrì ah, gẹ́gẹ́ mo ṣe sọ wọ́n sọ pé àlùkòrán sọ pé ẹ má bú bàbá wọn tẹ́ bú bàbá wọn ó bú bàbá tí bàbá tí wà ní ń bú lọ́wọ́ tẹ́nu mi ò gbọ́rọ̀ yìí àwọn olórí burúkú kan máa sọ lábẹ́nu ẹ ẹnu ẹ̀ kí ni ó ń ṣe mùsùlùmí gidi mi ò ń ṣe. agbára tó o bá ní láti yọ mí ní mùsùlùmí tó mi ò sá ṣùgbọ́n ìwọ tó o bá fẹ́ fi dandan mú mi ń bì ọ́ léèrè ṣó ń lo oògùn rẹ déédéé kọ́mọ̀ jẹ́ pé kíní tibí tó ti padà ṣe àbí ṣòṣì wà lọ́sípítù ni ṣọ́ọ̀ṣà kù lọ́sípítù ni tó o bá ṣiṣá kù lọ́sípítù níbi tí a ti ń wo wèrè níyàrá apá òsì tó o bá ti sá kúrò ń bẹ̀ máa advice mi lórí ọ̀rọ̀ pé orí ọ̀rọ̀ ẹ̀sìn akatakiti ṣe mọ̀ pé ọmọ obìnrin kan ló sọ̀rọ̀ tó jẹ́ mùsùlùmí yẹn ọkùnrin kan obìnrin kan ló sọ̀rọ̀ tó jẹ́ kìrìsìtẹ́nì yẹn bó làwọn èèyàn ó sì sọ̀rọ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀ tí ò ní dùn mọ́ yàn tí èèyàn ò ní fẹ́ tẹ̀lé tí wọ́n wí ṣùgbọ́n àwa nìkan náà ni àwa nìkan náà ni tí wọ́n máa ń kárára jù àwọn tí wọ́n máa ń kárára jù ìwọ́n tó fẹ́ ranjú mọ́ mi ìṣòkò tí ọmọ ègé sí mùsùlùmí nítorí bá fẹ́ sí sí sí bọ́ bá jẹ́ pé wọ́n lọ lẹ̀mí mi tó fún mi lẹ́mí gbà á gbà á kí mọ́ bàá ṣe mọ́ kí n wò bóyá Ọlọ́run máa fún ẹ sí ẹ mẹ́jẹ̀ á parọ́ tara wa jẹ mọ́ ẹ mẹ́jẹ̀ á fẹ̀sẹ̀ tara wa jẹ mọ́ kò sí nǹkan kan nú ẹ̀sìn wà láì scam lásán ni mo rí mẹ́ẹ̀ èyí tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe níṣekúṣe yẹn lè sọ di scam ah ṣé mi ò lè dìde kí n sọ pé mi ò ṣe mùsùlùmí mi ò jẹ́ mùsùlùmí mọ́ kí n fúnra mi lóṣù kan táwọn èèyàn máa pè mí tí wọ́n ò ní pè mí bẹ́ẹ̀ ni bọ́ síbẹ̀síbẹ̀ náà mo sì tún jókòó pé mùsùlùmí ni mí ó túmọ̀ sí pé àwọn onídáadáa wà nínú mùsùlùmí àwọn tó ń ṣe dáadáa àwọn àfáà kan wà tí wọ́n ní láàrí tọ́lọ̀ tí wọ́n dẹ̀ tóbi nínú ẹ̀sìn dídá sí wọn kì í dá sọ̀rọ̀ yín wọ́n mọ̀ pé àwọn lè máa mú bú lórí íńtánẹ́ẹ̀tì náà ni ni wọn ò kì í fi lé ègé sí tẹ́ bá sọ ẹ̀yin alákatíkí tí ó fò ẹ̀yin tí ọlọ́run ó fi tọ́lọ́run ó fi dá tọ́lọ́run ó fi tẹ́lẹ̀ iná tẹ́lẹ̀ ń fi yín tẹ́lẹ̀ iná iná tó fẹ́ dá tó fẹ́ fi sọ àwọn èèyàn tó bá jẹ́ pé lóòótọ́ lọ́n fẹ́ sọ̀yàn náà torí àti báìbù àti kòránì ló kọ́ wọ́n dẹ̀ kọ́ méjèèjì ni ẹni tó bá sọ pé wọn ò kọ́ méjèèjì kó sọ fún mi wọ́n ní wọ́n lọ hàn án báìbù kúránì lára òkúta tí wọ́n sọ sí wọ́n kọ́ àkọ́ náà ni wọ́n ṣàkọọ́lẹ̀ ni kì í ṣàṣàrọ̀ òkúta láti ń ka kúránì lónìí àbára òkúta láti ń kà tá a bá ti ka lára òkúta ẹ̀kọ́ kúránì náà ni. enough is enough ẹ̀yin èèyàn mi fẹ́ fọ́ lójú pọ̀ kọ́ lójú báyìí lọ títí di àsìkò mi àsìkò rẹ̀ tí màá tún máa mú ọ̀rọ̀ mi wá sí etí gbọ́ àti ojú wòran yín mo kí yín pé ojú ọ̀fẹ́ rà kù.